ẹ kú déédéé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsẹ̀ yín ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ̀ nìkejì Abíọ́nà látọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹsẹ. àwọn ọlọ́pàá ṣèṣì yìnbọn lu ọ̀kan nínú àwọn òǹtajà ní ìlú Abẹ́òkúta lásìkò tí wọ́n ní wọ́n ń lépa àwọn adigunjalè tí fẹ́ ta ni mọ̀mọ́ ní àkọsílẹ̀ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́ títí di àsìkò yìí ìpayà ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjà olómore ní ọjọ́bọ̀ tí ó kọjá eléyìí tí àṣìta ìbọn ọlọ́pàá sars pa ọlọ́jà ìyá haúsá kan ṣì wà lọ́kàn àwọn ènìyàn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ látàrí bí àwọn ọlọ́pàá tí wọ́n ń kojú olè jíjà ìyẹn special anti-robbery squad sars bí wọ́n ṣe ń lépa àwọn ọ̀daràn kan lọ́sàn-án gan àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ti ojú wọn ṣẹlẹ̀ wọ́n sọ wípé nínú ìgbìyànjú àwọn ọlọ́pàá náà láti yìnbọn fún àwọn ọ̀daràn yìí ni àṣetà ìbọn ba ọ̀kan lára àwọn òǹtajà náà. sars sars ti yìnbọn pa haúsá o sars ti yìnbọn pa haúsá nínú àyè olólùmọ̀ọ́rẹ́ o náà lé ọmọ yahoo boy yahoo lọ lé o wọ́n ti pààyàn wọ́n ti pa haúsá méjì o ó ti dogun báyìí ó ti dogun o ogun ńlá ló di ọ̀rẹ́ mi aláyé ó ti dogun o. eléyìí ló fà á tí àwọn ọlọ́jà tí wọ́n jẹ́ ẹ̀yà haúsá fi gbé ọ̀rọ̀ náà kárí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná sun ohun gbogbo tí wọ́n rí ní ojú títì àti ní àyíká ọjà náà iná náà pọ̀ débi wípé àwọn olùjábọ̀ wa tí wọ́n ń ya àwòrán náà kò lè súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ náà di àsìkò yìí ìwádìí sì ń lọ lọ́wọ́ ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti lè fi ojú àwọn oníṣẹ́ ibi àti ọ̀daràn yìí hàn sí gbangba Tìfẹ́ Tanímọ̀mọ́. kò jẹ́ bí Tìfẹ́ Tanímọ̀mọ́ ṣe jábọ̀ fún wa láti ìlú Abẹ́òkúta ìbànújẹ́ sórí àgbàkodò bí àwọn ènìyàn kan ṣe gbẹ́mìí mì tí àwọn àgbẹ̀ sì jẹ́ mẹ́wàá nínú wọn àwọn ènìyàn bíi mọ́kànlá ló tún farapa nínú ìkọlù àwọn afurasí darandaran eléyìí tí ó wáyé ní abúlé ugeli ní apá àríwá ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ delta ní èyí tí ó sì mú bí àwọn ẹgbẹ̀rún kan ènìyàn sá fi ilé wọn sílẹ̀ sá sí ìgboro àwọn darandaran ọ̀hún ni a gbọ́ wípé wọ́n múra bí ológun wọ́n sì gbé ohun ìjà olóró tó gbópọn dání láti kọlu àwọn abúlé náà ara àwọn abúlé tí wọ́n fara kááṣá ìṣẹ̀lẹ̀ láabi yìí ni avuan agadama àti ọ̀rọ̀rọ̀ ní ìwérí ẹni tí ìṣẹ̀lẹ̀ ibi ọ̀hún ṣojú rẹ̀ ṣàlàyé wípé níṣe ló dàbí ìgbà tí wọ́n farabalẹ̀ ṣe ètò ìkọlù ọ̀hún gidi ni nítorí wọn kò tilẹ̀ fu ẹnikẹ́ni lára rárá ó fi kún un wípé àwọn agbébọn náà ti wá ní ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tẹ́lẹ̀ rí léyìí tí wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí lọ ó ní ọjọ́ àbámẹ́ta ni wọ́n kó gbogbo òkú papọ̀ tí wọ́n sì rí dájú wípé wọn kò lóǹkà nínú àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ọ̀pọ̀ àwọn olórí ní àwọn abúlé yìí ni jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọlé lọ́wọ́ lásìkò tí wọ́n ń ṣe àlàyé fáwọn oníròyìn ohun tí ojú wọn ń rí lórí ìkọlù ìgbàdégbà láti ọwọ́ àwọn afurasí darandaran àwọn olórí abúlé náà fi kún wípé àkọlù náà sábà máa ń ṣẹlẹ̀ ní oko wá sí ìlú ní èyí tó sì ti fà á tí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ kò lè roko gómìnà ìpínlẹ̀ náà Ifeanyi Okowa ti bu ẹnu àtẹ́lu ìpànìyàn yìí ó sì pè fún ìdúróore ètò ààbò sí àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé sí gómìnà ọ̀gbẹ́ni Olisa Ifeajike sọ wípé kí kọmíṣánná ọlọ́pàá àti olùdarí 63 Brigade Nigeria Army Asaba bẹ̀rẹ̀ ìwádìí àti ìdúróore ètò ààbò tó gbópọn ní agbègbè náà ilé ẹ̀kọ́ gíga ifáfitì àbújá ti kọ́ àgọ́ ọlọ́pàá tuntun kan sínú ọgbà iléèwé náà ní buhari wípé ìgbésẹ̀ náà yóò fìdí ààbò tó gbópọn múlẹ̀ ní iléèwé ifáfitì yìí kí ó lè dènà ìjínigbé ìdígunjalè àti ìṣekúpani nígbà tí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga náà pòfẹ́sọ̀ ìchòkù ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ yìí wáyé láti ṣàmì ayẹyẹ ọdún kẹjọ ní iléèwé fáfitì Àbújá ó tẹ̀síwájú wípé iléeṣẹ́ ọlọ́pàá inú ọgbà náà kò ní ṣiṣẹ́ nínú ọgbà iléèwé nìkan ṣùgbọ́n yóò ṣiṣẹ́ pọ̀ dé gbogbo agbègbè tó súnmọ́ ilé ẹ̀kọ́ ìfáfitì Àbújá kò ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ọkọ̀ ọlọ́pàá tó dúró re fún ìrìnkúnrìdò inú ọgbà náà ti wà ní sẹpẹ́ àti wípé ìjínigbé tó máa ń wáyé kò ṣẹ̀yìn bí agbègbè ọ̀hún ti rí ni àwọn ṣe gbà á lérò tó sì di ṣíṣe láti kọ́ àgọ́ ọlọ́pàá kan fún ìlò àwọn ọmọ iléèwé àti wípé wọ́n ti fún àwọn ní ọlọ́pàá méjìlá láti olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Buhari pé àsìkò yìí ó ní kò ní sí ìdáyàfóni tàbí ìjínigbé ní agbègbè náà mọ́ kọmíṣánná fún ọ̀rọ̀ òfin ní ìpínlẹ̀ Èkó amòfin Mọ́yọ̀sọ́rẹ́ onígbàǹjo ti bu ẹnu àtẹ́ àwọn ọlọ́pàá látàrí bí wọ́n ti fi ọwọ́ òfin mú arákùnrin ẹni ọdún mẹ́tàdínlógún kan tó ń ya fọ́nrán àwòrán àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń darí súnkẹrẹ fàkẹrẹ lójú pópó onígbàǹjo ṣe àpèjúwe ìgbésẹ̀ fífi ọwọ́ òfin mú ọkùnrin náà tó ń jẹ́ Israel Adéjọlá gẹ́gẹ́ bí ṣíṣe iṣẹ́ kọjá ohun tí òfin là kalẹ̀ fún wọn ikọ̀ ọlọ́pàá gbé arákùnrin Israel Adéjọlá re ilé ẹjọ́ májísírè tó wà ní ìlú Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó nítorí ó ń ya àwòrán òṣìṣẹ́ ọlọ́pàá ojú pópó tó ń darí súnkẹrẹ àti fàkẹrẹ ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ olùdarí ọ̀rọ̀ àwọn ará ìlú ní ìpínlẹ̀ èkó ẹ̀ka ti iléeṣẹ́ ìjọba náà tó ń rí sí ọ̀rọ̀ òfin ọ̀gbẹ́ni káyọ̀dé oyèkànmí sọ wípé amòfin àgbà onígbàǹjo ti tẹsẹ̀ bọ inú ọ̀rọ̀ náà wọ́n sì ti fagilé ẹjọ́ tí wọ́n pè takò arákùnrin yìí ẹ̀wẹ̀ ikọ̀ ọlọ́pàá tó fi ọwọ́ òfin mú adéjọlá sọ wípé ó ṣẹ̀ sí òfin orí kẹtàdínlọ́gọ́ta ẹsẹ̀ section fifty seven bracket i wípé ó jẹ́ òfin ti ọ̀daràn ti ìpínlẹ̀ èkó tọdún two thousand and fifteen àmọ́ kọmíṣánná ọ̀rọ̀ òfin bú ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ọlọ́pàá náà gẹ́gẹ́ bí ríré kọjá ìlànà agbára tí wọ́n gbé lé e lọ́wọ́ oyèkánmi ní amòfin onígbàǹjo ti dìde sọ̀rọ̀ náà ó sì ṣe ìdá ẹjọ́ ọ̀hún nù bí omi ìṣánwọ́ láti ọjọ́ kọkànlá oṣù yìí Oyèkánmi sọ wípé amòfin onígbàǹjo ti dìde sọ̀rọ̀ náà ó sì da ẹjọ́ ọ̀hún nù bí omi ìṣanwọ́ láti ọjọ́ kọkànlá oṣù yìí wọ́n sì ti yí Israeli Adéjọlá wọ́n ti dá a sílẹ̀ pé kí ó máa lọ ilé rẹ̀ lálàáfíà lákòótán kọmíṣánná fún ọ̀rọ̀ òfin Mọ́yọ̀sọ́rẹ́ Onígbàǹjo fi ọkàn àwọn ará ìlú pápá àwọn ará Èkó balẹ̀ wípé ìjọba gómìnà Babájídé Sanwó-Olú kò ní fi àyè sílẹ̀ fún ìtẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ nítorí kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí ìnàkí ò ṣe nínú òfin. aṣòfin kan ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ti sọ ipa tí bíbu ọwọ́ lu òfin àmọ̀tẹ́kùn yóò ṣe ní ìpínlẹ̀ náà àti káàkiri nítorò tìbú orílẹ̀-èdè yìí ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Adérẹ̀mí Kàmálà tí ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ilé lọ́wọ́ ṣe jábọ̀ rẹ̀ fún wa bí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ti ń pẹ́ nílẹ̀ sí i ló ń gbọ́n sí i ìjọba ìpínlẹ̀ Ondo kò sì gbẹ́yìn rárá nínú ìṣàtìlẹ́yìn fún àmọ̀tẹ́kùn náà ní báyìí àwọn ọmọ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ti fi àtìlẹ́yìn wọn hàn lórí àbá àti sísọ ọ́ di òfin lásìkò tí aṣojú kọ̀ròyìn tẹlifíṣàn Orísun Adérẹ̀mí Kàmálà fi ọ̀rọ̀ wá àwọn asòfin lẹ́nu wò ọ̀nàrẹ́bù gbẹ́gúdù James tí ó ṣojú Òkìtìpupa ní ilé ìgbìmọ̀ asòfin Ondo tí ó tún jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ààbò ní ilé ìgbìmọ̀ náà sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn náà ẹ jẹ́ ká gbọ́. ó máa jẹ́ àbá òfin tó yẹ pé ó wọ gbogbo ibi gbogbo ní orílẹ̀-èdè ẹ̀bá ìyá káàárọ̀ òjíire ìyẹn tí a pè ní south west Nigeria nǹkan kan tó ṣe pàtàkì níbẹ̀ gangan ni pé ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ibi gbogbo ni wọ́n máa wà ní àbáwà ní agbègbè kan tí a pè ní agbègbè kan ọ̀ ìletò àwọn ọmọ tó ń gbé níbẹ̀ ni a máa fi ṣe lára àwọn àmọ̀tẹ́kùn yẹn so ìyẹn mi pé àwọn àlejò tó bá ń wá síbẹ̀ wọ́n mọ̀ wọ́n táwọn bá rí ojú tó jẹ́ ojú tuntun wọ́n tètè dá wọn mọ̀ tó bá rí ẹni tí ó jẹ́ pé ó ń rìn lóru tó jẹ́ pé ará ìletò yẹn ni wọ́n dá mọ̀ pé ẹni ló rìn lóru so àrùn àwọn nǹkan tó wà nínú ìwé yẹn nìyẹn bákan náà ni akójànú ilé ní ilé ìgbìmọ̀ asòfin Ondo ọ̀nàrẹ́bù ni Simon Borokini sọ pé òun kò tilẹ̀ lè sọ bóyá ìjọba yóò fi sínú ìṣúná owó ọlọ́dọọdún àfi tó bá dòfin. ti di àbádòfin tó bá ti di òfin tán àwọn ọlọ́lá gómìnà ní ìpínlẹ̀ sí ìpínlẹ̀ wọ́n ti ń forí barí lórí bí ìṣúná ṣe máa wà fún àmọ̀tẹ́kùn ara ohun tí wọ́n fi fẹ́ gbéra ni pé ní orí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí olúkálùkù fi ọkọ̀ tí wọ́n ń pè tó rí bíi lux wọ́n fi ogún sílẹ̀ wọ́n fi eléyìí tí wọ́n ń pè ọ̀kadà tí gbogbo wa mọ̀ wọ́n fi hundred ọgọ́rùn-ún ọgọ́rùn-ún wọ́n ṣètò fún ọgọ́rùn-ún gbogbo eléyìí ti wà ìyẹn ni wọ́n máa fi ṣe náà fi gbéra tó bá wá yá tó bá di pé ọ̀hún ní àwọn nǹkan tí wọ́n máa nílò bó ṣe ń lọ àwọn gómìnà wọn á mọ bọ́n ṣe máa máa ṣètò security vote wà tí ó wà nílẹ̀ tán sì lè máa lò ìtàn bá máa lò ṣùgbọ́n lẹ́yìn ọdún yìí eléyìí ní ọdún kìíní lẹ́yìn ọdún yìí tó bá ti di nǹkan tí ó jẹ́ àbádòfin tó bá ti dòfin tán tó bá ti mú ètò ìṣúná wá sí ti twenty twenty one twenty twenty one wá sí ilé ìgbìmọ̀ asòfin ó dá mi lójú pé wọ́n á máa ní ká wọ́n á máa ṣètò díẹ̀. ọ̀nàrẹ́bù ẹlẹ́gbẹ́lẹ́yẹ rasheed ọlálékan tí ó jẹ́ olórí ọmọ ilé tó kéré jù lọ sọ nípa àǹfààní tí ó sodo sí di àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ká gbọ́. èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ten hectares of farm ni mo dá sí ọ̀nà kàrẹ́ ọ̀nà burúkú farm tẹ máa ń bèrè ọkọ̀ adúlójú farm kò mí ló bẹ́ẹ̀ wọ́n bàjẹ́ wọ́n parẹ́ ibi tí mo ná two million plus wọ́n pa oko yẹn jẹ́ ìgbà mẹ́ta lọ́lọ́run ti kó mi yọ lọ́lọ́ àwọn ajínigbé àti àwọn tó ń pani tó ń dànù dé ni lọ́nà ọ̀wọ̀ síkàrẹ́ àkókò ẹni tó bá jọmọ àkókò tó bá tako òfin àmọ̀tẹ́kùn ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ayé kò fẹ́ rí fàkókò àwa lójú wa ti rí jù ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́nu mẹ́ta tí ti gbọ́ kíní báyìí sí láì fi àmọ̀tẹ́kùn lélẹ̀ gan-an ti rọ̀ díẹ̀díẹ̀ so ẹgbẹ́ òkùnkùn wọ̀nyí náà àwọn gan ló le jù àwọn gan ló jìyàn gbé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí agbára kan ni wọ́n gbẹ̀kẹ̀lé nígbà yẹn àwọn ló ń gbèyàn so ìdí náà tó jẹ́ pé gbogbo wọn pátápátá iṣẹ́ àmọ̀tẹ́kùn kọjá iṣẹ́ táwa lẹ̀ ń rò ó kọjá bá ṣe ń rò ó wọ́n á ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá ní agbófinró náà ni o wọ́n jọ máa ṣe papọ̀ kí wọ́n àwọn dá tí wọ́n máa ṣe wọ́n á dẹ̀ wọ́n á kọ́ wọn wọ́n á tẹ̀lé wọn bóyá kan ṣe ṣe kí èèyàn déédéé gbé ìbọn tó ń jà àmọ̀tẹ́kùn o wọ́n á kọ́míṣọ̀ wọn nìdí ẹ̀dá fẹ́sọ̀ di òfin ní